ń parí òwe yẹ̀yìn yẹn wa ẹyẹ o ẹni tó gbá ìyá ìyàwó rẹ̀ létí. ẹni pé. òun ló gbọ́ yẹn o. ẹ tún sọ. ẹni tí ó gbá ìyá ìyàwó rẹ̀ létí. zero eight zero five six one three one zero zero nine zero eight zero five six one three one zero zero nine ẹni tó gbá ìyá ìyàwó rẹ̀ létí. bẹ́ẹ̀ni. Ah mo òwe yẹn mi kò fẹ́ parí ẹ̀ ni. mo parí ẹ o. àmì gbọ́dọ̀ parí ẹ. fáwọn èèyàn mi lẹ o wọ́n wọ́n jẹ́ lẹ́nu. alonge Gbenga Fabregas hmm. even me never see the new note so watching live from Ikodo thank you for watching ẹ má gbàgbé láti share otimi daniels thank you jare he's telling people to share share share please help us share o ẹ bá wa share o. ẹ bá ń parí òwe yìí ẹni tó gbá ìyá ìyàwó rẹ̀ létí zero zero five six one three one zero zero nine ẹni tó gbá ìyá ìyá ìyàwó rẹ̀ létí. ẹ parí rẹ̀ hello. <laughs> hello. hello. ẹ káàsán ń gbọ́ yín kí lórúkọ yín. sọmọrí kí ni. hello. hello? ọ̀yà ẹni tó gbá ìyá ìyàwó rẹ̀ létí. bẹ́ẹ̀ni ẹ̀yà ẹ bá mi ẹ bá wa parí òwe yẹn ẹni tó gbá ìyá ìyàwó rẹ̀ létí. Sàmọ̀rí àdúgbò yìí ẹ wá pòwe o ẹ wá ṣẹ̀ṣẹ̀ àdúgbẹ̀dẹ̀jì kárùn-ún wí wọ́n ní ó ti ní ìyàwó tuntun ni <laughs> o títí láyọ̀ mi Khadija Bùnmi wọ́n dé ah, Sean ma wọ́n dé Sean ma ẹ káàbọ̀ sórí ètò ma um, ọláìtàn ìṣọ̀lá Jímọ̀ ó ti ní ìyàwó tuntun ni títí láyọ̀ náà parí ẹ̀ ẹ̀jọ̀ kí náà sọ o ó ti rẹ́dì fún divorce nìyẹn. gbàgán. <laughs> murisa dọmọlára halimat ẹni tó gbàyà ìyàwó rẹ̀ létí ṣe díẹ̀ nílé àná. gbàgán. Eh ok adébísí adébísí ẹkú foríjì mm. ó ti rẹ́dì láti jẹ pa poison <laughs> poison yìí ti bá wo ayọ̀ajé alábí ẹni tó gbá ìyá ìyàwó rẹ̀ létí ó ṣe díẹ̀ ní ilé àná. nínú àná. Mm. Mm. ok o fásọlá kàfílà tí wọ́n máa gba ọmọ lọ́wọ́ ẹ̀ ni. títí láyọ̀ kàdíjà bùnmi sọ́nùbí bẹ́ẹ̀ ṣe ń jọyìn wa ẹ jẹ́ ìṣèké kan mo fẹ́ ṣèké kan wọ́n dẹ̀ ti sọ́kẹ́ tó dé ni mo ti fẹ́ ṣèké ọ̀hún ní àdúgbò yín lọ́hùn-ún ẹ lálejò kan tó wá ṣe òmùgọ̀ ah. bẹ́ẹ̀ ni ah. ọmọ rẹ̀ bímọ ó wá ṣe òmùgọ̀ hmm. ẹni tí mo sì ń wí náà ó wà ní àdúgbò yín lọ́hùn-ún. àpòròkó àpòròkó. àdébísí <laughs> àdégbìtẹ́ kú foríjì ó ń ṣòmùgọ̀ àdúgbò <laughs> yín lọ́hùn-ún mo kàn mo kàn. ọkọ ní ọkọ ní kọta yẹ ọkọ kọ já yín sí mm. bó ṣe lọ pé wọn wà ní àdúgbò yín bẹyẹ ọhún náà wọn wá wẹ mm. ọwọ́ wọn lómi Timi Daniels wọn ni ó ti ṣí ó ti ṣí ogun lọ <laughs> wrong medication ó ti ṣí ogun lọ zero eight zero five six one three one zero zero nine zero eight zero five six one three one zero zero nine hello. ẹ bá a parí òwe yẹn mà. Mm. Mm. lọ́ba tán ó ti lọ sọ́kò ti lọ ó yàtọ̀ tó ti lọ ó <laughs> yàtọ̀ tó ti lọ zero eight zero five six one three one zero zero nine. ẹ̀ẹ́dọ̀ wẹ́dọ̀ wẹ́dọ̀ wẹ́dọ̀ ẹni tó gbá ìyá ìyàwó rẹ̀ létí ẹ bá ń parí ẹ. Salaudeen Ayọ̀nìkẹ́ Bẹ́sì ẹni tó gbá ìyá ìyàwó ẹ̀ létí hello ṣánípè ni hello. àmì o ta ló máa wá sọ̀rọ̀. ó yá ká ẹ parí òwe yẹn. ó bàbá ṣe ní ọ̀rọ̀ àwọn tí a ti fẹ́ sọ àwọn lẹ́gbọ̀n Mm, àmín o àmín. torí ìwúni wa tí o aláìlè ló ń pa lára. Mm. nígbà daily contribution. Mm. ah yaya mm. ah àmì o àmì mm. àmúṣá. ẹ ẹ má wàá jẹ́ ká kówó kéésì lọ fọ́dọ̀ ọlọ́run. àbí. gbogbo àápanupọ̀ àápanupọ̀ bó lè wí ni àápanupọ̀ àápawọ́pọ̀ tún nǹkan tó wà nílẹ̀ yìí ṣe ni torí àwọn dáadáa dáadáa wà nù wọn àwọn tó ń ṣiṣẹ́ bí iṣẹ́ wọn ó wà nù wọn ṣùgbọ́n tí a bá rí nǹkan tó kù díẹ̀ káàtó nínú ìwà wọn bí a lè correct on the spot ẹ jẹ́ a fi tó àwọn ọ̀gá wọn létí wọn èé fọwọ́ bò wọ́n òótọ́ ọ̀rọ̀ mo sọ yẹn àwọn ọ̀gá wọn èé fọwọ́ bò wọ́n ẹ bóyá àmọ́ pín àwọn fóònù nọ́mbà kan lórí lórí ètò yìí kó ní kálukú mọ ọmọ dání bàbá ti rí àwọn kankan ká gba aago sórí ibẹ̀ bóyá gbogbo rádẹ̀ràdà èyí bóyá yóò tiẹ̀ dínkù díẹ̀ tó nítorí àkókò gbogbo ẹni tó sọ <clears throat> tó parí òwe lónìí hmm. tó parí òwe tá jù sílẹ̀ yìí ẹ ṣì wí ẹ ṣì wí torí ẹni tó gbá ìyàwó ìyàwó rẹ̀ létí ìyá ìyàwó rẹ̀ létí ẹ tó parí àná náà ni ẹyàn tó sì ní ẹni tó sì ní yóò jẹ tábìàbìà déédéé náà ni gbogbo rẹ̀ náà ni ó mójú <laughs> ṣùgbọ́n ní ẹmọ e, èdè Yorùbá ó ní ẹwà Yorùbá gbélẹ̀ bí Yorùbá ṣe gbélẹ̀ ni wípé ẹni tó gbá ìyá ìyàwó rẹ̀ létí ọ̀rọ̀ rẹ̀ ó kọjá ẹ̀ nílé àná. wọn ti gbọ́dọ̀ jókòó fún family meeting fúnrú yẹn. àbí òye ọ̀rọ̀ rẹ̀ <laughs> ó kọjá nílé àná bí o ṣe bí yorùbá ṣe gbé ilẹ̀ wọ́n ṣe gbé ilẹ̀ náà wọ́n ṣe gbé ilẹ̀ náà. owó akẹyọ kan tẹ́ máa bá mi sáré yanjú ká tó tẹ̀síwájú wọ́n ní ẹni tó láṣọ tí kò mọ̀ ọ́ lò àti mm, mm, mm, mo tún ràn án lọ́wọ́ síwájú ni zero eight zero five six one three one zero zero nine zero eight zero five six one three one zero zero nine. ẹni tó láṣọ tí kò mọ̀ ọ́ lò àti ẹni ẹ bá ń parí ẹ. sly ọláyínká thank you very much wọn ní àgbà òní tán lórí o. ẹ thank you ẹ ṣeun adúpẹ́. rotimi fúnmiláyọ̀ fọláṣadé thank you. hello. hello ẹ mọ̀ ṣe mo adúpẹ́ o ah àwọn tọ̀tànú tó láṣọ tí kò mọ̀ ọ́ lò. ọgbàgbà ni wọ́n wọn ò yàtọ̀ síra wọn ẹ ṣeun adúpẹ́ ẹ jẹ́ àtúgbọ́tẹ̀ zero eight zero five six one three one zero zero nine zero zero five six one three one zero zero nine. hello hello wẹ̀dọ̀ ẹ mọ̀ ṣe ń wá dúpẹ́ o àmì o bàbá mi. mi ò wá lé ẹ ṣe o. <laughs> ẹ ṣeun àdúpẹ́ e, èmi gan tiẹ̀ ti pàtẹ́wọ́ fún wọn títí títí tí. tolú méjèèjì. ẹ ṣeun àdúpẹ́ ẹ ṣeun àdúpẹ́. ẹ̀hẹ́ ó yẹ kẹ́yìn ẹ̀hẹ́ amúnidára ó yẹ kẹ́ ẹ̀ mọ̀ ẹ̀ ń gbọ́. ẹni tó láṣọ tí ò mọ̀ lò àti. ẹni tó ní bàjẹ́ tí ò ní tó ní tó lò wá tó kọ́ ọ̀gbẹ́ni Fásunlé <laughs> ẹlẹtẹ machine ẹlẹtẹ machine ẹlẹtẹ machine ẹ ṣeun títílayọ̀ kàdíjà bùnmi sọnùbì kí náà wọ́n wí o. àti ẹni tí ó ní ìyàwó tí kò tọ́jú ẹ̀ kankan ni wọ́n <laughs> kankan náà ni wọ́n. ìtọ́ba ìtọ́ba ohun tó dunni ní pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni àwọn mú mm. títí wọn ni. Murita Adu ah. mm. ah, Ọmọlára Halimat ẹni tó láṣọ tí. tí ò mọ̀ ọ́ àti ẹni tí kò ní ọmọ ìyá kan náà ni wọ́n. ó dà. Rótìmí Fúnmiláyọ̀ wọ́n máa dá yín lóhùn lẹ́yìn ètò. Hmm. <laughs> Fáṣọlá ní the same thing. ẹ ṣeun ẹ ṣeun bí ṣe gbé e lẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ tó sọ́nà déédéé náà ló ń ó ṣì ń bọ́ sójú ẹ̀ náà ni Yorùbá ní ẹni tó láṣọ tí kò mọ̀ ọ́ lò àtẹni tí ò láṣọ rárá alákìsà náà méjì. Hmm. ọmọ yorùbá ni mí o. swaga. ah ẹni tó láṣọ tí kò mọ̀ ọ́ lò. àtẹni tí kò láṣọ. aláṣọ. orin Fẹlá ni the same thing ni Oh. oh, oh, oh. the grill with Yemi Shodimo and Adoni.